níbo ni kí n ti bẹ̀rẹ̀ ah! mo dẹ̀ dàbọ̀ kí ni tó mo dàbọ̀ pé mi ò fẹ́ wálé yìí ọkọ mi ló fọ́ọ̀sì wá pé ká máa bọ̀ lé o. inú ilé tiẹ̀ lẹ́ràn kó túbọ̀ súnmọ́ alábẹ́ yìí mo ṣì máa ṣe tiẹ̀ mo ṣe máa kó fọkàn balẹ̀. mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìgbà tá a wà nílùú òyìnbó gbogbo nǹkan báyọ̀ kì í ṣẹlẹ̀ àrìgbà tá a ti débì torí ò bá fọlé ni ẹsẹ̀ máa dùn lọ́la tẹ́sẹ̀ bá dùn lọ́la èmi ni mo máa fọwọ́ mọ́. mi ò mọ nǹkan tó ń ṣèbìrún kẹ́mi ò mọ́ àwọn ọ̀wà tó le tó yẹ kó bá lọ́wọ́ ọkùnrin pátá ló kó o ò ní láti ké ìwọ ṣàpèdádì jẹ́ kí wọ́n mọ̀ yìí pé àwọn ọlọ́pàá wa mú un. ọlọ́pàá. ẹ wá ẹ màmá ìjọ nítorí ọlọ́wọ́ ikú tó ń kojú gbà ẹ ni. Ah! dókítà dókítà kò pọ́sibú. wọ́n fẹ́ máa gbé lọ́dọ̀ mi ọjọ́ mo ní ah, à kó pọ́síbù o mi ò lè dá ẹgbà sílé àfi ká túbọ̀ ní. ẹ bá sọ pé ẹ fara mọ́ pé a ti dáríjì ká gbà padà sílé ẹ̀hẹ́n má gbà sọ́dọ̀ àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ kò ní gbé ọlọ́dún. obìnrin ah, obìnrin tó sọ pátápátá kó dá lórí pípé fọlábí ń kọ́lọ́. ṣé mo jọ runs girls lójú ń rìn nítorí dream. lájú gbogbo títò ti mu ah, òun náà gbọ́dọ̀ mọ bó ṣe máa lọ náà. dọ̀tí dọ̀tí ó dẹ̀ bú sẹ́kún ìgbà lọ́rẹ́ jáwá ó dẹ̀ bú sẹ́yìn. ìbí Rónkẹ́.